أشرف الأنبياء سيدنا محمد وهو خاتم الأنبياء وأفضلهم صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹ kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa wípé ẹ kú ojúmọ́ o àtúndìjọ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí orí ọ̀tún ètò tí a pè ní àlefeke òfin dín eléyìí tó máa ń dé sí etí gbọ́ yín ní dédé àsìkò yìí pàtàkì jùlọ lọ́pọ̀lọpọ̀ àsìkò nínú oṣù Ramadan oṣù alápọ̀nlé tí a wà yìí mo ti wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àṣeyẹ Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ lónìí kì í ṣe abala tasiru tilawa òun náà ni a wà abala ẹ pè wọlé ẹ ṣèbéèrè kí ẹ sì gbọ́ èsì sí ìbéèrè yín òun náà ni Sheikh kó tó di pé àwọn èèyàn máa pè wọlé ìbéèrè tí màá kọ́kọ́ fi ṣíde òun náà ni pé oníbèrè béèrè wípé ǹjẹ́ òdodo ni pé èèyàn tún lè máa jẹun lọ èèyàn jẹ oúnjẹ sọ̀rọ̀ lọ lẹ́yìn tí àlùfájàrí tó bá ti yọ alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ó ní pé nígbà tí ebi bá ń pa èèyàn tó sì wà nínú àwẹ̀ ṣé òdodo ni wípé àsìkò tí ebi ń pa òun tó sì wà nínú àwẹ̀ àsìkò gbígbàdúrà ni. naam bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. dájúdájú tó bá ti dáhùn ti yọ. àti kẹnuru ti bẹ̀rẹ̀ kọtọ kéèyàn wá máa ma jẹun nígbà náà torí gbogbo ẹnikẹ́ni tó bá máa ma jẹun nígbà náà tó bá tẹ kẹnuru lọ́jọ́ yẹn ọkàn gbára gbóná lásán ni kì í ṣe kẹnuru tọlọmọ bá ní kó kẹnuru iná ló lè rí mú wá ló lè rí mú wá sí ìmúṣẹ ní ọjọ́ yẹn torí ẹ ẹni tí ò bá má bí àlùfáàjà rẹ ti yọ tẹ́kẹ́ òjijì ló gbọ́ pé alifájàre ti yọ tó sì jẹ́ pé òkèlè ń bẹ lẹ́nu rẹ̀ tí ò tí ì gbé mi wọn ó tù dànù ṣùgbọ́n ìjọba ti dín ọ̀nà fún rẹ̀ kò sí ní tó burú kíkẹ́ kó wọn ó gbé nínú súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam hadithi wá pé ẹni tí ó bá ń jẹun láì mọ̀ pé àlùfáàjà rẹ̀ ti yọ kó jẹ oúnjẹ rẹ̀ kó sì máa bá ìkẹnuru rẹ̀ lọ yàtọ̀ sẹ́ni tó bá ń mà onítìyàn gbọ́dọ̀ jẹ nǹkan kan má torí tó bá fi lè dán wò ìkẹnuru rẹ̀ tọjọ́ yẹn kò ní jẹ́ ńtọ́lá làáfíà wọ́n ní ǹjẹ́ tẹ́bi bá ń pa èèyàn lọ́sàn-án Ramadan ṣe ibi tí ń pààyàn àmì ní lórí àkókò gbígba àdúrà fónítàn àbí báwo. àkọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá ṣe lófin pé níta bá ti máa nípa rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run a gbọ́dọ̀ máa sọ. ọlọ́run bá ní wala taqfu ma laysa laka bihi ilm nítorí bá ti máa nípa rẹ̀ wọn máa sọ nípa rẹ o sọ àmà kan yanu a kàn máa sọ̀rọ̀ eléyìí ọ̀tọ̀ òye tó máa wáyé nípa gbogbo tó bá ti jẹ mẹsàn-án ọlọ́run ọba wa kéèyàn bá ti máa ń parí kéèyàn dákẹ́ ni lábẹ́ ìfihàn náà gbogbo ẹni tó bá ti ń pẹnu rọ́ṣẹ̀sì fọlọ́n kò bá jẹ́ àrò kò bá jẹ́ ìyálẹ̀ta kò bá àjọsàn kò bá àjẹrọ̀lẹ̀ gbogbo ìgbà tó bá fi lè bẹ lọ ọlọ́run ọba kì í kọ́ àdúrà lẹ́nu wa ó mẹ́nu àdúrà mẹ́ta tànàbí sallallahu alaihi wasallam sọ pé gbígbà lọ́lọ́run ọba máa ń gbà kì í kọ́ ọtí àdúrà ẹni tó máa ń kẹnu rọ́ṣẹ̀sì fọlọ́ wọn à sì sọ wọn ò sọ̀rọ̀ sára pé bébí bá pa ebi kìnnì sẹ́yìn gbà tí wọ́n jẹun sọ́nà ní bọ́ọ̀jẹ̀ yìí eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ti kẹ́nu ró sẹ̀sìn fọlọ́ ẹni tó lọ́wọ́ bá máa ń gbàdúrà lẹ́nu rẹ̀ ni hmm. tọrọ tó máa ń fẹ́ lórí ayáta òkè yàmù kò lè tọrọ fúnra rẹ̀ tọrọ fẹ́ lómi sátì má ṣe pé má sì tọrọ kópọn ibi ọjà hmm. má sì tọrọ tí ọ̀tọ̀ sí ọ láti tọrọ. Hmm. jazakumullahu khairan nọ́mbà tí ẹ fi máa kù wọlé fi máa béèrè ìbéèrè kàbí kejì ni zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré nọ́mbà tí ẹ fi máa pè wọlé rèé o plus two three four eight zero eight three two nine three six three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. waaleykum salaam wa rahmatulah. ẹ tètè. ẹ bá a pa rédíò yín ẹ bá a kan. ẹ tẹ ẹ tètè. ẹ ṣe o kí ni ìbéèrè yín. ọlọ́run ìbéèrè náà bẹ̀rẹ̀. sàlámù mò ń gbọ́ yín kí ni kí ni ìbéèrè yín. mo bá rí mo bẹ́ ta síra mi. kí mo ti sọ níbẹ̀rẹ̀ torí wípé kì í ṣe abala tasiru ti dá wa tá a fi ń ké kuraani la wáyé abala kéèyàn béèrè ìbéèrè kí ẹ sì gbọ́ ìdáhùn rẹ̀ ṣẹ̀gbọ́n ẹ má bínú zero nine zero five one six four five four three eight ẹ dákun tí a bá ti ń pè wọlé ẹja ká máa yín rédíò wa kó máa lọ́ọ̀lẹ̀ dáadáa àbí ká máa pa pátápátá ẹ lọ́wọ́. alaikum. aleykum salaam wa rahmatulah ó kọ yín. orúkọ mi ni pàdílà láti pàṣẹ mọ́tàwọn nínú Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ṣé àǹtí ń bẹ nínú Islam láì fi dá sí àmà àǹtí. alhamdulilayi. ọ̀ǹtó kìí sọ̀rọ̀ níta nàbí sallallahu alaihi wasallam tó fi kọ́ wa kó ká máa hàn ọlọ́run sọ àkùránì kalẹ̀ kalẹ̀ bá a sọ di àgbo tá a máa mú ọlọ́run sọ àkùránì kalẹ̀ kó jẹ́ ìwòsàn fún gbogbo máa ń ọ̀nà ìwòsàn fún yàn lórí waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kọ yín. bàbá mi bàbá orúkọ mi ni ọmọ ọba síwájú lukuma olóko láti òkèlè rẹ̀ gbọmọṣọ. kí ni ìbéèrè yìí o. ìbéèrè mi ni pé bá a bá fẹ́ ṣe ẹ̀bùn fún yàn hmm. ó jẹ́ nǹkan olóhóró hmm. ló ń kà ó fi kà hmm. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣé kéèyàn òkun ní tó ṣe é pín dọ́gba lọ́dà ni àbí tí ò ní ṣe é pín ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn. bákan náà lórí bí àkókò ṣe rí níta nísìn hmm. ẹni tí olórí ọ̀fẹ́ àti kíta wá wí ẹ̀ ní alẹ́ hmm. lálàkí tó lè sọ di yóò sì lóru tó tó wá bẹ̀rẹ̀ sọ fún wa pé tàrà wítìrì tàbá fẹ́ sùn la gbọ́dọ̀ sí ṣé ká kí wítìrì yìí lẹ̀ ni ọmọ bàá jẹ́ wítìrì ni àwọn nọ́fìlà yẹn máa jẹ́ lóru padà lórí ìṣèjì yẹn. ọ̀dà ẹ ṣé o alhamdulilayi ẹni tó bá fẹ́ bùn yẹn lẹ́bùn ntọ́ba ní náà ni ó fi máa bùyàn lẹ́bùn ntẹ̀yìn ọba ní kò lè bùyàn lẹ́bùn rẹ̀ torí ẹ̀ tí agbára yín bá kà bí kẹ́ ẹ ní ntọ́pọ̀ kẹ́ ní ntọ́pọ̀ yẹn wọn ni ó sin náà náà gbọ́n yín náà lóore tí ó pọ̀ nítorí pé Muhammad sallallahu alaihi wa sallam wọn ní òní ajwadun nas òun ibn abbas radiyallahu anhuma ó ní líláwọ́ ànábì sallallahu alayhi wa sallam eléyìí tí máa wáyé nínú oṣù ramadan kò tiẹ̀ ní aláfiwé kọ̀ọ̀lá láfijọ́ àti pé ànábì láwọ́ ju ìjì tí ń fẹ́ tí nǹkan kan lè dá dúró lọ. torí ẹ ẹ̀yin náà ẹ ṣe dáadáa pàápàá jùlọ nínú oṣù ọlọ́lá tá a wà yìí báyìí. níta wọn fẹ́ bóyá ẹ bá bùn lóǹkà tó ṣe pín fún méjì tí ò ní ṣẹ́kù àbẹ bùn lóǹkà tẹ́pẹ́ tá a bá pín fún méjì yóò tún ṣẹ́kù kan lẹ̀ gbogbo èyí tó bá wù yín kẹ̀sì ṣùgbọ́n èyí tó lọ́lá jù wọn náà ní pé tẹ́ ẹ bá bùn lóǹkà tẹ́pẹ́ tá a bá pín fún méjì ọ̀kan tún lélẹ̀ ló dáa jù torí pọ̀ bá a so lọ́lọ́ ó sì nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan ilé ìjọ tá a bá pín fún méjì ọ̀sẹ̀ kù kan. bákan náà ẹni tí kò bá ṣe sọ̀látù tarawih tó fi di pọ́ lọ sùn yóò jí lóru yóò ṣe òun náà ni ti máa wáyé lẹ́yìn ìgbà téèyàn ti sùn téèyàn wá jí eléyìí lóore púpọ̀ níláda ju sọ̀látù tarawih eléyìí tá a máa ṣe ṣáájú ká tó sùn lọ nǹkan méjì kí o bá ṣe ìṣòro eléyìí ti ń bẹ nínú kéèyàn tó kọ́kọ́ sùn kó wá tají ipò nfẹ́ sílọ̀ kò rọrùn fún gbogbo èèyàn láti ṣe àyè ò sì sí níbi kéèyàn fẹ́ fòrò sílọ̀ yàn fún kárí mi àṣehàn nítorí wọn lọ dára rẹ rí gbàna ìdí nu tí ì fi rọrùn fọ́pọ̀lọpọ̀ láti jí lóru sílọ̀ kì í rọrùn rárá rárá fọ́pọ̀lọpọ̀ láti jí lóru láti sin lọ torí ẹsẹ ìgbà wa lè ṣe báyìí òun lọ lọlá ló lóore jù ẹni tí ọba ti wá mà bẹ́ẹ̀ ẹ bá ti parí sọ̀láàtì láìṣá ẹ padà sílé tẹ bá sùn tẹ jí ẹ ṣe kìyàmù lẹ́yìn ọba àjẹráka mẹ́wàá lẹ lè ṣe ẹ ṣe wítìrì ní parí ẹ tẹ bá ti wá ṣe wítìrì yẹn ajẹ́ pé ẹ ti ṣe kìyàmù lélì yín ẹ ti ṣe nù ọlọ́run ọba kó gbalẹ̀ sí lọ́wọ́ wa. àmín sheikh oníbèrè bèrè wọ́n sì fi ọ̀rọ̀ àwọn sàhábà kan wọ́n fi ṣe àpèjúwe wípé tí wọ́n ń ṣe ìrìn lọ sí Madina wọ́n wá dé àyè kan wọ́n á ilẹ̀ ṣú wọn láti forí mọ̀ síbẹ̀ yìí pé kílẹ̀ fi mọ́ àwọn aráàlú ní kò sáyè títí fa wọn sáfi lọ ta kété sí wọn tó fi lọ dá dúró bóyá ejò àbá kéèké tó jẹ́ nǹkan olóró wá sán ìkan nínú àwọn aráàlú àwọn á lọ bá àwọn sàhábà yẹn tó ta kété sí wọn lọ́ọ̀kan tí wọ́n fààyè gbà ipe kan dákun bóyá tán bá níràn lọ́wọ́ kan tán lè ṣe fún wa tí kan lára wọn tó wá padà wá dé ọ̀dọ̀ ẹni tí nǹkan sán tó wá ké Suratul Fatiha tí aláàsì kadà rẹ pé kó jẹ́ ìwòsàn fún ẹni náà tí orú ara rẹ̀ tó sì parẹ́ ẹni náà wá bẹ̀rẹ̀ pé tí èèyàn náà bá wá bá bí ìtọ́jú kan wá sọ́dọ̀ èèyàn lápèjúwe bíi rúkẹ́á ọwọ́ bá wá sọ́dọ̀ èèyàn yìí jẹ́ ó tọ́ kí èèyàn máa sọ pé èèyàn ń tọ́jú èèyàn láti máa fi gbowó bá àwọn lórúkọ ẹ̀sìn Islam. alhamdulilayi ẹni tí ó fẹ́ tọ́jú èèyàn tí nǹkan ṣe tó sì jẹ́ pé báyà rúkìá ló fẹ́ ṣe fún un ó bọ̀rọ̀ kọ́kọ́ ní lẹ́mìnà pé ìwòsàn sí lọ́wọ́ hmm. ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ sábàbí ni kìí sùn ní òwò sàn ọlọ́run ẹlẹ́dàá wa ní òwò sàn. Hmm. sọ ẹlẹ́kẹta kò gbọ́dọ̀ lẹ́mìí kó n fẹ́ máa fi pawó. Hmm. nítorí tó bá ti fojú sí owó ènìyàn náà yóò jẹ sábàbí tí ó máa kọ dínà kírúkíá yẹn gan kó máa ṣẹ hmm. sọ̀rọ̀ ọkọ̀ dínà kádùá ti ń sìn yẹn kọ́ máa ṣe. sọ nítorí ẹ̀ nǹkan tí wọ́n bá máa fi wá dáadáa tó wà lọ́dọ̀ ọlọ èyí jẹ́ pé nǹkan lé ayé lèèyàn máa fojú sùn bẹ́ẹ̀. torí ẹ̀ ká ṣe rúkìá nítorí ká lè gbowó ọtọ amaka ká gbowó ká lè ṣe kò burú. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. orúkọ mi ni alhaji fatima abdulyakin ní kenya mọṣúárì níta náírà. kí ni ìbéèrè yín o. mo fẹ́ àwọn wa. ẹ o. ìbéèrè tèmi ni pé alákọ̀ọ́kọ́ hmm. kí ni ìyàtọ̀ tó wà láàrin àdéhùn àti gbèsè. àdéhùn àdéhùn àti gbèsè àbí. bẹ́ẹ̀ni tọ ẹ kejì. ní abẹ́yìn kan sáré kí ẹ fi jẹjẹ. ọ̀dà ní gbèsè ìyàtọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbèsè ní àti àbá fẹ́ ké fún àpẹẹrẹ mo jí làárọ̀ mo máa ń kéré àti fúnra mi ìgbọ́n nìṣòro ìwà tó mọ́ mo ìkọ́jẹ̀ sórí fóònù sílẹ̀ bá ti mọ́ màá kàn tán màá gbọ́. ṣé Eh, ládà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ kankan náà ló ṣe. ṣé ládà kankan náà lè gbà. Eh, ẹlẹ́kẹta ni pé wọ́n á tún sọ wípé ká mọ̀ ló hàn túmọ̀ hmm. ìgbà títà rí lábẹ́rẹ́ ní ìsìn pé ṣé ó yà kí mùsùlùmí ló mọ̀ sí. Hmm. ṣé wọ́n sọ pé tòun ò sọ eh, kíní di àgbo. Hmm. ṣé tá a bá wá ń ṣe sínú omi fún àpẹẹrẹ ní ìṣọlọ́mọ ìjẹ̀kárí wàhálà ẹni tí wọ́n bá ń sábà kẹ́kọ̀ọ́ àwùjọ ìgbésí fún omi fún un ó gbé mi pẹ̀lú gbàgbọ́ pé inú yẹn ó tù ká sáà lè mọ̀ sí yẹn. ọ̀dà àti gbọ́ béèrè yẹn o. alhamdulilayi wọ́n ní kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àdéhùn àti gbèsè. ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ga nítorí pé lábẹ́ òfin tí màá mú wa òun náà ní pé tí nǹkan méjì bá wà tó kọ wọn bá ti yàtọ̀ síra wọn pàápàá wọn náà ní wọn. Hmm. àdéhùn gbèsè hmm. ó yàtọ̀ síra wọn so alwaad wọ́dẹ́yìn méjèèjì yàtọ̀ síra wọn. àdéhùn ni pé kéèyàn báyàn sọ̀rọ̀ lórí pé màá se nǹkan báyìí nígbà báyìí so màá pàdé rẹ̀ nígbà báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n gbèsè náà ni pé èèyàn jẹ̀yàn ní nǹkan kan èèyàn jẹ̀yàn ní nǹkan kan tó yẹ èèyàn gbọ́dọ̀ san fún un àdéhùn máa wọnú gbèsè tọ̀ ìyẹn wá bá aládéhùn wípé ìgbà báyìí ló wọ́n san àdéhùn wọnú gbèsè nù sọ eléyìí jẹ bó ti ṣe jẹ méjèèjì lábẹ́ òfin Ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí pé kó pè wọ́n hmm. tẹ bá báyà sàdéhùn dáadáa òun náà ní kẹ́ pé àdéhùn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá jẹ́ni tí máa yẹ àdéhùn rẹ̀ ní gbogbo gbà eléyìí yọ sọ̀yàn di mùnáfíkì hmm. nínú ṣíṣe àwọn náà ni pé wọ́n yìí ṣàdéhùn kan pé sọ ọlọ́run bó sì bí wa léèrè nípa àwọn àdéhùn tá à bá ń ṣe hmm. ẹ máa pé àwọn àdéhùn yìí torí pé ọlọ́run bó bí yín léèrè nípa rẹ̀ bàtà nàbì ka àwọn àpẹẹrẹ ọkà ó hmm. nínú àdéhùn kan ó tún nínú àdéhùn mi hmm. ọ̀kan nínú rẹ̀ akhlafa tọ́ba sàdéhùn yọ yẹ náà ni. sọ gbèsè tẹ́sí nìyẹn kò yẹ kéèyàn máa sùn kó máa jí pẹ̀lú gbèsè lẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ nítorí pé gbèsè téèyàn bá fi lè bá bẹ́ẹ̀ tó bá fi kú pẹ̀lú gbèsè nítorí dájú ni pé tí ò bá rẹ́ni bá san yóò máa bẹ nínú wàhálà yóò wà nípò pé wọ́n fẹ̀mí rẹ̀ dógò sára gbèsè rẹ̀ títí tí wọ́n fi bá san gbèsè ló máa ń kó wàhálà bá ẹni tó bá ti kú nínú sàárè rẹ̀ tó tún jẹ́ mùsùlùmí ni ọ mm, mm. so ohun tí ó yẹ kó bá wàhálà pàdé gbèsè ó jọ bá wàhálà pàdé títí tí wọ́n fi bá a san nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí alimami Tirmidhi tó gbé jáde àti àwọn míì anabi ni nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí múmi ni wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ wọ́n ní túlẹ̀ títí tí wọ́n fi bá a san gbèsè yẹn. Hmm. eléyìí túmọ̀ sí pé gbèsè sínú nǹkan tó yẹ kéèyàn máa jẹ ẹni tó bá sì jẹ gbèsè kẹ́mi rẹ̀ wà lórí pé màá san kẹ́mi rẹ̀ má lọ sí di pé ní san mo fẹ́ jẹ ni nítorí pé náà ti sàn nábì sallallahu alaihi wasallam ọlẹ́nikẹ́ni tó bá gbowó lówó pẹ̀lú ẹ̀mí kó ń fẹ́ san ọlọ́run ọba òun lè san yóò bá san hmm. àmẹ́ni tó bá gbà pẹ̀lú ẹ̀mí pé òun fẹ́ jẹun ni ọlọ́run ọba pò náà run ọlọ́run ọba kó ṣàánú wa. sọ wọn ní. àwọn máa ń ka sórọ́tù yàsín hmm. lójoojúmọ́ tẹlẹ àwọn hmm. wàá kà má nìsín àwọn máa ń tẹ́tí gbọ́ ni. akọ́ni pé gbogbo alukur'an náà ló yẹ kẹ́ máa kà gbogbo alukur'an náà ló yẹ kẹ́ máa tẹ́tí gbọ́. Hmm. nítorí pé àwa gẹ́gẹ́ bíi mùsùlùmí tọ́lọ̀ ń sọ alukur'an kalẹ̀ fún àyè sí fún wa láti ṣẹ̀sọ̀ kan kíkó la fẹ́ máa gbọ́ yàtọ̀ sọ́kan ọ̀kan la fẹ́ máa kà yàtọ̀ sọ́kan gbogbo alukur'an lẹ́ máa gbọ́. gbogbo ẹ̀ náà lẹ́sìn máa kà torí ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé sóràtù yàsìn lẹ́ mú ẹ̀ mú sóràtù mọ́lùk kí ló dé tẹ́ ẹ̀ mú tàbátì àdá kí ló dé tẹ́ ẹ̀ mú kul a'udhu bi rabbil falaq hmm. kí ló dé tẹ́ ẹ̀ mú sóràtù baqara tó hmm. ibi tẹ́ ti lè máa ipe ẹ̀ ń sẹ́ sàbáhùn náà ní kọ́tẹ́ pàánù bí sallallahu alaihi wasallam náà lọ kọ́ sàásà hmm. bí bó ti sọ fún wa pé gbogbo ilé tó máa ti ń ka suratul baqara àti ali imran aṣetọ́ni kì í bá wọn gbé bẹ́ẹ̀. Baqara àti Ali Imran aṣ-ṣaitọ́nù kì í bá wọn gbé bẹ́ẹ̀ torí ẹ̀ tó bá pé lẹ́yìn lè máa máa kànú lẹ́yìn lẹ́yìn sí nítumọ̀ àmọ́ pé yàsín ẹ̀ lè má kà á láàárọ̀ ojúmọ́ kan ó ń bùkátà ẹ̀rí tí ó mú yàn lè tẹ̀síwájú pẹ̀lú ru eléyìí wọn á ní kí ni àtútù wà láàrin mímá kí alukur'an àti mímá tẹ́tí gbọ́ alukur'an kíkí alukur'an a máa múni sóríire títẹ́tí gbọ́ alukur'an a máa múni jẹ́ni tọ́lọ́wọ́n bọ́ kẹ̀ẹ́ gbogbo méjèèjì náà lọ́nà àti sórí rẹ̀ hmm. so ṣùgbọ́n tí èèyàn bá wá fẹ́ máa ṣe méjèèjì papọ̀ òun náà ló dáa hmm. so kódà kó ṣe pé èèyàn ọ̀ máa kà dáadáa hmm. kó yẹ pé èèyàn kí ló lò pẹ̀lú kíkẹ́ rẹ̀ ni ó sì sàn ju ẹni tí kì í kà rárá lọ. so tẹ bá tó wá fẹ́ tẹ́tí gbọ́ àwọn ẹni tó máa kà dáadáa lẹ́ẹ̀ gbọ́ kíkẹ́ wọn tí wọ́n kẹ́ èyí sàn ń kà ń kàkúkà bó ti pọ̀ láwùjọ tiwa gbẹgbẹ nìkan kan máa ka alukurani kàkúkà wọn sì ń ta kásẹ̀tì rẹ̀ káfẹ́ wa gbégbé kú gbèsè àwọn ọmọ yìí náà máa fetí kọ́kọ́ kúkọ̀ nígbà táwọn náà bá fẹ́ pé kí wọ́n máa pè ń pè kú pè irú ètò yẹ pé máa padà sọ àwọn èèyàn dẹni tó ṣe pé wọ́n fẹ́ tún ṣe lọ́la kò ní gba tuntun ṣe má bò ti di gbígbẹ lórí ìpè kú pè hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ so a ní ìgbé ńgbà tán ni káwọn ọmọ mọ̀hàn tó Islam ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ Hmm. pẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ because báwọn yẹn ṣe ń ṣe islam láwọn àwùjọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ó ní í ṣe pẹ̀lú pé bóyá bá ń ṣe rí táwọn bàbá wọn ń ṣe àbáwọn gbà lọ́dọ̀ àwọn àfa wọn hmm. àwọn bàbá àtàwọn àfa ńkọ́ lànàbì hmm. àwọn akọ́lọ́ lọ́n fẹ̀sìn rán so bánàbì tọ́lọ́ ń fẹ̀sìn rán ti ṣe ní ká ṣe náà láàmà ṣe so nítorí di eléyìí báyìí so a lè padà wá síkù tá nípa ọ̀nà wo ní islam gan sọ wípé ká máa gbà wá wòsàn Hmm. sòtò tipa ti sàwọn ìdánilẹ́kọ̀ọ́ tọ́jọ́ bẹ́ẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ sọ wá lè béèrè lọ́dọ̀ àwọn tí bá ń tà kẹ́rì kẹ́gbọ̀ náà. Ah, lábẹ́ ìbéèrè wọn wọ́n á ní bíi sọ́ọ́tù lè fàlà sọ́ọ́tù nọ́ọ̀sì náà ah, ọ̀dà ẹ jẹ́ ká ká yẹ ojú tán gan-an ìwọ ẹ̀ lọ́wọ́. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. yìí o. mo fẹ́ ìyáálé àti ìyàwó hmm. àsìkò Ramadan yìí gbọ́dọ̀ hmm. tọ́ sí kí ọkùnrin ọmọ jẹun jù. ẹni èwo ni ọ tọ́ sí. gbọ́dọ̀ tọ́ sí nínú àwọn méjèèjì. kọkùnrin ọmọ eh, jẹ́ǹjẹ rẹ̀. Eh, ṣèkì pé olóyún fún mi ìyáálé sì gbé pé ìyáálé òun ti fi ìyàwó fún mi èyí lọ́tọ́ ní méjèèjì gbọ́dọ̀ ìyàwó ní ti ìjẹun èyí lọ́tọ́ sí mo fẹ́ tọ́ sí mi ní márùn alhamdulilayi bóyá àsìpè ọwọ́ inú èdè tẹ pé ẹni téèyàn bá níyàwó méjì so ẹ sì tún padà tún sọ pé ó ti fẹ́ yà á lé níyàwó so ṣùgbọ́n kejì ó fún lóyún ni so ẹ sọ pé tíyàwó àtàlé bá wà so òfin ọlọ́ọ̀ nìyẹn tíyàwó bá wà tọkọ sì tún lálé sọ̀dọ̀ ló ti yẹ kó máa jẹun bóyá sáárì bóyá oúnjẹ sínú so Islam kò fara mọ́ bàjẹ́ kò sì tẹ́ pẹpẹ kalẹ̀ fáwọn èèyàn kan máa ṣèbàjẹ́ so nítorí pẹ̀lú zina tọkọ yín ṣe yẹn tó fànìkan lóyún ọ̀daràn ni ẹni tí wọ́n sì jọ fúnra wọn lóyún náà ọ̀daràn ló náà ìsìláàmù wa lè gbà pípé kéèyàn tún wá máa bẹ lábẹ́ pé ń dáràn kó tẹ̀síwájú pẹ̀lú ọ̀ràn àdá máa jẹun lọ́dọ̀ ẹni tẹ́ jọjọ́ dáràn ọlọ́mọdé ọ̀dọ̀ ìyàwó náà ló ti máa jẹun ìyàwó náà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà gan alára so wọn ní mójútó létí wọn so máa tẹ̀ bá mójútó létí yín kẹsẹ̀ tọ́ yín tọ́ yẹ kẹsẹ̀ so ọkùnrin tọ́ yẹ pé ẹni tí ń wò yín wà ni olójú kò mọ́ ọ lọ so náà tó máa lọ sí ìranù ká so lábẹ́ òfin ọlọ́run ọba wa ọ̀dọ̀ ìyàwó rẹ ló ti ẹ̀kọ́ máa jẹun kí sọ̀dọ̀ àlè rẹ ìsìláàmù ọ̀faramẹ́sìnà gbogbo ọmọ tẹ́ ẹ bá bí gbọ̀nà pẹ́ ṣe zina kẹjọ yẹyàn máàlì ni wọ́n ń perú ẹ̀ òfin ọba ẹlẹ́dàá wa irú ọmọ bẹ́ẹ̀ ò ní bàbá ìyá so ọmọ bẹ́ẹ̀ bàbá kan ò sí tí ó jogún ẹ wá wúrú tẹ dá ẹ àkóbá tẹ fọmọ islam zina haram haram haram ọlọ́run pé ẹ má ṣe zina lásán ó ní zina ẹ gbọdọ ẹ gbọdọ rárá rárá eléyìí oṣù naam sàmúlẹ́kùn. aleykum salaam wa rahmatulah ọkọ yín orúkọ yín o hello ìyá ó dàbí ni pé ojú òpó yẹn ni kò já gerege má ẹ lè gbìyànjú ẹ padà o hello. hello. orúkọ yín o. ìgbàlùbẹ́ láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni wípé obìnrin kan wà lọ́dọ̀ mi mò ń kí o wọ́n mí ìsìnlẹ̀ ló ń dáwì. Hmm. tó bá wà ń sọ fún lónìí èyí ni kọ́kọ́ ni wọ́n ra ìgbé ìpòlá òun ti pè ìpèsè yìí ní ìpèsè yìí ó dìgbà tó ń bá tó ń pèsè yìí tó òun ní kọ́kọ́ òun ọ ra ìwé òun kò òun ní kó tún ṣe òyìn kò ṣe òyìn ìgbàgbọ́. alhamdulilayi ẹni tó sẹ pé wọn bá a kópa nínú Ramadan ṣùgbọ́n tó ṣe pé kìí ṣe sọ́láàt ẹni tí kìí bá ti ṣe sọ́láàt kìí ṣe mùsùlùmí wọn kàn ń gbára gbóná fìyà jẹra rẹ̀ lásán ni nítorí pé kò sí ọ̀kan nínú ojúṣe Islam tọ́lọ́wọ́n bá ní káwọn mùsùlùmí ó ṣe tọ́wá lè bí kí wọ́n pojúṣe méjì pàápàá jùlọ sọ́láàt òun là á fi dá ní mọ̀ pé mùsùlùmí lélẹ́ àbí ìṣe mùsùlùmí ẹnì kìí ṣe sọ́láàt wọn ń kẹnu ronú Ramadan ó ń fi àjẹrà rẹ̀ sánsan ni o wọn ń sìkànsì kẹwọ́ pé ọkọ rẹ̀ kọ̀ọ̀rọ̀ àbòrí fún ọ ọkọ rẹ̀ ò so igi fún ọ orígbọ́ bá tó ra ìbòrí fún ọ tó bá so igi fún ọ kó tó máa sin lọ. ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ àánú ṣe mí fún ọ. àwọn kọ́ ni pé ní tó ń pè lọ́kọ rẹ̀ àlè rẹ̀ ni lábẹ́ òfin ọlọ́run kí ló dé tó fi jẹ́ pé nù àṣà lọ́pọ̀lọpọ̀ ń ṣe kìí ṣẹ̀sìn ẹ̀sìn islam ọ̀gbà kóbìnrin ó kó tọkùnrin lọ ṣáájú kún tó so igi nítorí pé àlẹ́ ń jókòó tá lè nìyẹn ẹ̀rí pé rúwẹ̀ náà níbèrè tó síwájú lẹ́ẹ̀kan àlẹ́ ń jókòó lè nìyẹn ẹ̀hìn ti rí ọlọ́pọ̀ pọ̀ sì wá rẹ́ tọkàn gbà ń béèrè ìbòrí kó so ti rí ọmú lọ́fẹ̀ẹ́ lófò. sọ̀gá ló tún fẹ́ fi gbogbo etí wà ń wèsè torí àárọ̀ wa abẹ̀ wa ẹja máa tẹ̀lé òfin ọlọ́run kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run kọkùnrin kan sì di obìnrin kan wò láì jẹ́ pé yìgì ti wà láàrin wọn ohun tó bá dárú ẹ̀ wò ọ̀fà gbọ́n ọlọ́run ọba ya òun àti ọlọ́run yóò lẹ́jọ́ rò wọn àjọ ọlọ́run tó bá ti jọ gbẹ̀ndà kéyàmù torí ẹja bẹ̀rù ọlọ́run òní kọ́ máa ṣe sọ̀lẹ́ à ọlọ́run máa ṣe wá láláṣẹ dànù. òní ni kò gbọ́dọ̀ dọ́lá ó kù lọ́dọ̀ ọkùnrin kì í sọkọ rẹ̀ ó dìgbà tán bá tó so igi kó tó wà lọ́dọ̀ rẹ̀ nítorí pé ẹ ti kọ́kọ́ ṣe ẹ̀ṣẹ̀ ńlá ẹ tún wá tẹ̀síwájú pẹ̀lú pé ẹ̀ ń tó ń fi mí kún mi so lábẹ́ bẹ́ẹ̀ tó bá ma lórí ìta kọ́kọ́ ọ̀nà olè yẹn mà tí yẹn lè gbàjàjà bọ́ bó bá dijọ́ gbẹ̀ndà òkè yàmà ká tó tún apá ń fi mí kún à ń tún fi mí kún à ń fi mí kún kí ni ìṣòro gan tó wà nù pàǹso igi gánà rí èló ní ọ̀nà gbogbo fẹ́fẹ́ láre ti káǹsà yẹyẹ kọ́rùn ọgbọ́ káyé ọgbọ́ kí n máa ń táyé tọ́rùn fẹ́ fi ọ̀sìn ayé wo náà ló dilẹ̀ fún ṣé ọwọ́ kọ́ kí bàbá rẹ̀ ó sì sọ pé òun fọmọ òun fún ọkùnrin yẹn níyàwó kọkùnrin náà sọ pé mo gbà á níyàwó kẹlẹ́rì ọjẹ́ rí sí kọ́sán sọ̀dá kí ló lé ń ẹja bẹ̀rù ọlọ́run ẹja jìnnà sí ń tọ́ da ọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum asalaam wa rahmatulahi wa barakatu. ó kọ yín. abdulfatah. láti bo. láti us. naam kí eh, eh, ni ìbéèrè yín. naam ẹ wá kí àwọn olùmọ̀ bí abúlé àti bá fún wọn. naam ìbéèrè mi ni pé èèyàn tí ó bá wà ní ìbò ó sẹ́ńdì owó ti lé ó ní àwọn kọ́ńpìnì kan lọ́nà láwọn tó máa bá àwọn èèyàn sẹ́ńdì owó èèyàn máa sẹ́ńdì owó yẹn sáwọn èèyàn àwọn ọlọ́mọ á sẹ́ńdì owó yẹn fún wọn. wọ́n á fẹ́ béèrè pé ṣé nígbà ìmọ̀síyà tóbi abẹ́rẹ́ nípa pé kò ní ṣe wẹ́ẹ̀dì bí wẹ́ẹ̀dì. ìbéèrè ẹlẹ́kejì òun ni nípa báyìí lọ̀rọ̀ yìí ṣe lára tí a fi báyìí ni wọ́n ń sọ pé kódà gan tí òkè ogun ní agbóyè ju omi tó kú lọ ẹlòmíì tí òkè ogun ní agbóyè ju omi tó kú lọ sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ ẹ̀yìn ṣe máa sọ ọmọ ilé àdúgbò tí yóò wá wípé nàìjíríà ti lánàá bí mi kọ́ ìrọ̀ ìfàkó ìrọ̀ ti dì í pé agbóyè lọ sọ kò ń sùn tó làmúlùsọ. náà ìgbà tí mo náà fà á. Mm-hmm. ìbéèrè àwọn alákọ̀ọ́kọ́ ó ní pé iléeṣẹ́ kan bẹ lórí ẹ̀rọ agbágbé kára tí máa ń bá ní fi owó ránṣẹ́ táwọn bá fẹ́ fi owó ránṣẹ́ sí ilé láti ìlú òyìnbó pé ṣé rìbá ọ̀wá ti wá wọbẹ̀ báwọn lókun ìgbà tó jẹ́ pé bóyá iléeṣẹ́ náà gba titi wọn nígbà tí kì í ṣe pé ọwọ́ sí ọwọ́ ni a fi fi owó ránṣẹ́. alhamdulilayi tí èèyàn bá fẹ́ fi owó ránṣẹ́ láti ìlú òkèèrè gẹ́gẹ́ bí western union àti ntọ́jọ́ bẹ́ẹ̀ so kò sí tàbí ṣùgbọ́n tí o bá mú lápèjì one thousand dollars tó bá mú lọ sí kọ́mpìnì wọn pé kí wọ́n bá fowó yẹn jíṣẹ́ ní nàìjíríà so àwọn á lè sọ pé one thousand dollars tí o fẹ́ fi ránṣẹ́ yẹn àwọn bọ̀ fi jíṣẹ́ but wàá san bóyá ìdajì dọ́là fáwọn lówó iṣẹ́ táwọn ṣe so tó bá ṣe bẹ́ẹ̀ tá a fi bọ̀ fi ránṣẹ́ à ń bẹ́ lọ́nkọ́ máa bòrò hmm. à ń bẹ́ lọ́nkọ́ máa bòrò nítorí pé ẹ exchange owó fowó kì í ṣe pé exchange owó fowó tí ó fi jẹ́ yẹ́ dàn bíyẹ́tì níìsín ọ̀n bẹ̀ wọ́n sẹ́ni tẹ́ ẹ bá mówó yìí lọ jíṣẹ́ fẹ́nìkan à ń bẹ lọ́nkọ́ máa bùrọ̀. sọ ẹlẹ́kejì wọ́n ní ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ kó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí ò kọ́ kí ó tí ò mọ kí ó kó lágbọ̀ọ́yé ju ẹni tó bá mọ kí ó lọ. so kò lè kò tó bá jẹ́ pé ẹni tó mọ kí ó yàn kí ó òdodo lọ́mọ ìwọ́n tó ọmọ kí ó bọ̀ ló ṣe fẹ́ lágbọ̀ọ́yé jùlọ tí wọ́n á ké kí wò dodo lọ́mà kí wọ́n tí wọ́n tí wọ́n máa sórí ọlọ́run sọ ànábì sọ èyí ṣe pé kí wọ́n bóyá à ń lé aláǹgbá ká àbí gbogbo adarí pọ́n àbí gbogbo olóńgbò dáràn àbá ń sín gbẹ́rẹ́ àti gbogbo táwọn èèyàn ń bá ká yẹn tí wọ́n kàn máa tanra rẹ̀ jẹ́ tí wọ́n máa kọ́ kí wákà tí wọ́n máa dárin káyé sòtò wá pé irú kéwòn yẹn bá ní yẹs ìwọ tó kéwòn lè lágbọ̀ọ́yé jùlọ hmm. torí wọ́n wá sí ìdánilẹ́kọ̀ọ́ gbogbo gbà òun gbọ́rọ̀ lọ òun gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam òun gbọ́ kí lẹ́sìn islam ní ká ṣe òun sì ń ṣe òun mójútó ẹnìkan ò sì lè dálúrú papọ̀ mọ́sàpà fún ọ kọ́ ọ má fi hàn pé àà ò lè lò sójú fún mi hmm. so eléyìí ńlá gbọ́ yé ju ẹni tó lò ń kéwù lọ torí kéwù tó ké kéwù lásán tí ò wúlò ni hmm. kìí ṣe kéwù tó yẹ pé ànábì sallallahu alaihi wasallam mú kí ọtá nàbì mú wa kì í jẹ́ kí èèyàn da lóru papọ̀ má sápà ó lè má ṣẹbọ sọ́lọ̀ ló kọ pọ̀ sí lọ hmm. torí pé wọ́n kàn ti ń pè ń kéwú lásán hmm. so ẹni tó bá ti jẹ́ pé kéwú gidi lọ́ bá ké ìwọ tó kéwú kò síbò ṣe lè lágbọ̀ọ́yé jùlọ. Hmm. so àmọ́ tó bá pé irú kéwú jákujàku táwọn ẹlòmíín ké ni tí wọ́n tún fi ń di babaláwo yes àìmọye àwọn tí ò mọ kéwú kankan wọ́n lè lágbọ̀ọ́yé jù wọn lọ so ṣùgbọ́n ọ̀rọ̀ pé àdéhì ìtànàbí sallallahu alaihi wasallam sọ pé man yuridillahu bihi khayran yufaqqihu fid gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run ọba bá ro rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn wípé ọ̀rọ̀ àgbọ́yé lànàbí kì í sọ̀rọ̀ mi kéwù hmm. eléyìí náà ìtukùtù ni hmm. sọ wọ́n kárí gbogbo ẹ̀ èyí tó sì kọ́kọ́ wọ tó hmm, gidi òun lọ kọ́kọ́ wọ náà àdéhìí yẹn kó tó kan ìwọ́ tó kan tó ọmọ salaam abdulfatai ni láti stadium. kí ni ìbéèrè yín. naam ìbéèrè mi ni pé ní àwọn kíni àìsàn tó wà ń ta yìí hmm. wọ́n sọ pé ká má kírun ní ọlọ́sìn hmm. bọ̀ ní Saudi a rí àwọn ará Saudi tí wọ́n ń kí sàrọ́wì hmm. bọ̀ sàrọ́wì tí wọ́n ń kí yẹn wọ́n fi àyè lẹ̀ pé pèsè wà láàrin wọn wọn ò fi kí ni báwo ni ìròyìn ti jẹ́ béèrè náà nìyẹn ìbéèrè yẹn ọjọ́ra wọn ni wọ́n ní kẹ́yìn ọmọ sì sọ láti mọ́ṣáláṣí ń bì àwọn sì ń ṣe lọ ìjọba tí náà lọ́ọ̀lọ́ sọ fún pé a rí i pé àwọn kan ṣe tiwọn ẹ jẹ́ káwa náà máa ṣe tiwa ẹ̀hẹ́ngbà tí wọ́n bá tó wá gbà fún yín pé kẹ̀sì lọ́wọ́ àbẹ̀rẹ̀ pé sáà náà lè máa fàlàfólẹ̀ àbá lè filẹ̀ náà. zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam wa rahmatulah ó kọ yín. ẹ ṣe àwọn olùmọ̀ wa. ẹ ṣe o. níta kan bí láti tàjà níta. kí ni ìbéèrè yín pàápàá. ẹ ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé pẹ̀lú bí wọ́n ṣe ní káyọ̀ mọ́mọ́ péjọ ní mọ́sálásí kankan wọ́n á fẹ́ béèrè ní ọ́ndà ìbéèrè yẹn pé pàápàá nípa tọ̀rọ̀ àwìn ẹ̀yẹ fẹ́ súnà ni lẹ́yìn náà pẹ̀lú àdìsí tó wá wá pé kò sí ibi tó lọ́lá láti ṣe sọ láti ibi tó gba jùlọ lọ yàtọ̀ sí ọ̀ranyàn nìkan ni wọ́n fẹ́ bèèrè ní pé irú tàràwí ìgbà yàtọ̀ sí kókòrò ń bẹ́ẹ̀ ta ọ̀kọ́rọ̀ òfin ta ṣé ilé ga lọ́lọ́lá jù ṣé èyí ti ṣe tàràwí yẹn ni àbímọ́ àbílẹ̀ mọ́sálásí lẹ́yìn ìmọ̀ ṣé ìjẹ́gbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀kejì ṣé lẹ́lẹ́kejì hmm. òun ni wípé táwọn bá ṣe sọ láti jama tán ní mọ́sídìí nìkan táwọn mẹ́wàá wọlé wọ́n fẹ́ bóyá wọ́n tó tó jí àtúntò bẹ́ẹ̀ lọ táwọn náà fẹ́ ṣe jama tiwọn wọ́n máa fi ibi àyè ìmọ̀ọ̀mù yẹn sílẹ̀ mhm. wọ́n wá mú ìmọ̀ọ̀mù wa dúró ní báyàgbé látàkì àwọn ẹsẹ̀ tó mú jama mi wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé sọ tẹ́ ẹ̀sẹ̀ ni láti dúró bí àyè ìmọ̀ọ̀mù yẹn gangan fún jama tiwọn náà ni. naam asiwọ yẹn naam alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ sí i pé màtá nàbí sallallahu alayhi wa sallam sọ pé afdalu salati ar-rajul ma kana fi baytihi illa al-maktuba ìtọ́lọ́lájú nínú sọláàtì tọkùnrin bá ń ṣe náà lè tó bá ṣe ń lé rẹ̀ àyàfọ̀ràn yẹn nìkan tí ọlọ́ọ̀ máa ṣe mọ́ṣáláṣí ṣé eléyìí náà kárí tarawih kàtẹ́ pé kò sí coronavirus níta hmm. ṣé ká máa lọ sí ń lé wa sọ́ọ̀n náà ò ní jẹ́ pé ń lọ́lọ́lá jù pẹ̀lú àdéhìí bẹ́ẹ̀ ni ká máa sí ń lé wa náà lọ́lọ́lá jù nítorí pé náfìlà ni nínú àwọn nàwáfìlì hmm. ṣùgbọ́n kí ló dé tá à ń fi ṣe mọ́ṣáláṣí sábàbí méjì sábàbí alákọ̀ọ́kọ́ iná ní pé kìí ṣe gbogbo wa iná ní tá a bá padà délé láàròjú ráyè láti lè ṣe sọ láti tọ́pọ̀ bá ẹ̀mọ́ pọ̀pọ̀lọpọ̀ bá ti délé rẹ̀ kò sẹ́ni tí yóò gorí ẹ̀mí rẹ̀ bí kò wọ́n sùn hmm. bí kò wọ́n sùn pé kó wọn sùn ní ọmọ ṣe ẹlòmíín sì wà tó kó tó bá ti wọnú ilé rẹ̀ kò tó ń rojú ṣe tọlọ́mọ hmm. ìwòkuwò ìgbọ́kúgbọ̀ iná lọ́pọ̀lọpọ̀ máa mójútó nínú ilé wọn kéètè ti gbàgbé pẹ́ni tí ó kú lòun hmm. sòyọ́ máa ṣe ilé ayé bí ìgbà tó ṣe pé inú rẹ̀ ló wọ́n máa bẹ láéláé hmm. torí ẹ̀ ẹ sì lọ mọ́ṣáláṣí eléyìí yóò fún yín láǹfààní láti darapọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yà ayé mùsùlùmí ẹ fi lè jọ́sìn lọ. tó ẹlẹ́kejì nínú sábàbí òun náà nípa Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ti ṣe rí nínú mọ́ṣáláṣí táwọn sọ̀hábà náà sì tò lẹ́yìn rẹ̀ ó sì tún wá sọ àdéhìí kan fún wa ó ní man qama ma'al imam hatta yansarif kutiba lahu qiyamu layla ẹnikẹ́ni tó bá dú pẹ̀lú lè máàmù rẹ̀ tí ò lọ títí tí lè máàmù fi parí sọ̀láàtì gbàtí lè máàmù tó parí ló tó kú ọlọ́run ọkọ̀ àkọọ́lẹ̀ fún pé gbogbo òru yẹn ló fi dúró sẹ̀sìn fọlọ́ anábì tó ní ká ṣe náà lọ́lọ́lá jù náà ló tún kọ́ wa lélẹ́yìn pété ẹ bá dúró pẹ̀lú lè má mọ̀ àìbá àmọ́ àbúrò bá tó mọ́ṣáláṣí lẹ ti ṣe o tẹ ẹ bá wá dúró tẹ ẹ lọ tẹ ẹ bá ìmáàmù ṣe sọ láti títí dópin àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn lẹ fi ṣe sọ láti hmm. lọ́lọ́run ọbọ̀ fún yín ládàá rẹ̀ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní tí wọ́n bá ti parí jama pẹ̀lú ìmáàmù táwọn èèyàn méjì mẹ́ta tún wá dé àwọn máa ń rí i pé ẹni tó ṣe lè máàmù kéé dó láàyè lè máàmù mà so ibòmíì lòun ó ti dúró wọ́n lè jẹ́ pé sáfù kejì sáfù kẹta làwọn ti dúró kó tó di pé wọ́n ṣe sọ láti tiwọn yẹn. ẹ ìtorí pé ọ̀rọ̀ pọ̀ lórí pé sọ́tọ́ ká ṣe jàmáà mi lẹ́yìn ìgbà tí lè máa mú ráàtìbì tó bá ti parí sọ láti tọ́jọ́ ra yẹn pẹ̀lú jàmáà mọ́ṣáláṣí. bó tilẹ̀ jẹ́ pé eléyìí táwa sàlẹ̀ sàní pọ́tọ́ wọ́n tún ṣe jàmáà mi náà lẹ́yìn ìtàlá kọ̀ọ̀kọ́ pàápàá jùlọ tó bá ti jẹ́ pé jàmáà kejì kẹta òun kì í ṣe jàmáà fìtínà ìwọ ni jama fitina wọn náà làwọn tó ti fojú sun ìmáàmù kó àwọn onítò lẹ́yìn rẹ̀ láéláé wọ́n ti wá fi àwọn ọmọ kan wọ́n ti fi sọ pé wọ́n máa wò bọ́bá ti sálámà kan sọ fáwọn gbà náà làwọn ó tó wọ mọ́ṣáláṣí tó irú àwọn eléyìí tá a bá mọ̀ pé irú jama fitina bẹ́ẹ̀ ni a lè wọ́n ni a ní gbà wọ́n láàyè kí wọ́n máa ṣerú rẹ̀ a máa ń gbìyànjú ká bá sọ láti pẹ̀lú lè máàmù àparí àlùwàlá wa tó fi sálámà à ń bọ̀ lọ́nà àti ìdè mọ́ṣáláṣí kan ti sálámà eléyìí kò burú lábẹ́ òfin ọlọ́run káwọn náà tún ṣe jama mi àwọn olùmọ̀tán wá sọ pé kò burú ike wọn tún lè ṣe jàmá mi inú àwọn májẹ̀mú tán fi lé lẹ́nu wọn ní ibi tí lè má mú ti dúró kò gbọdọ̀ jẹ́ ibi tí lè má mú rọ àti ibi tí máa dúró ẹlẹ́ẹ̀kejì òǹkà wọn ò gbọdọ̀ jẹ́ pọ̀pọ̀ ju òǹkà àwọn àjàmá gangan gangan tó tò lẹ́yìn lè má mú rọ àti ibì lọ. ẹ lọ́rùn ìyá ó ti gbọdọ̀ já fúnra rẹ̀ ẹ lọ́rùn. Hello, salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yìí. ìyá òkè ìbòyìn sọ̀rọ̀ láti èrè àwọn. kí ni ìbéèrè yìí o. ẹ ìbéèrè sí èmi ni mi pé ìyàwó tí wọ́n fẹ́ tí wọ́n sì ṣe ìlùkù ọ̀sí hmm. àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ti yọ̀ǹda wípé kọ́ máa mú un lọ wípé ṣé wo obìnrin bẹ́ẹ̀ tó lè dáná iná wọ̀. alhamdulilayi kò gbọ́dọ̀ dá kò sì gbọ́dọ̀ bọ́kùnrin gbénu yàrá kan náà lábẹ́ òrùlé kan náà ẹ̀yin náà sọ pé ìyàwó tí wọ́n fẹ́ tí wọ́n ti so igi ìyàwó ni lábẹ́ àṣà kìí ṣe ìyàwó nínú ṣẹ̀ríà torí pé ta ni ìyàwó nínú ṣẹ̀ríà òun náà lẹni tí wọ́n bá ti so igi láàrin rẹ̀ àtọkùnrin kí ló á ná òbí rẹ̀ láti sọ pé kí wọ́n so igi lẹ́ẹ̀kan náà tó fi wá jẹ́ pé àwọn afọmọ́lẹ̀ bí ìgbà tó ṣe pé ayọ́kùnrin lò kíkọ́ kọ́ lọ́ọ́ máa gbé pẹ̀lú rẹ̀ kó sì máa bọ́ dáná hmm. títí Ramadan náà fi tán ọlọ́run má jà káwa máa fi ṣe ẹni tá à ń fi háyà bá hmm. òfin ṣẹ̀rí ọgbà bẹ́ẹ̀ bọ́ọ̀nù sí náà ṣe ṣẹlẹ̀. hello. hello ìgbàlá lókun. aleykum salaam wa rahmatulah ó kọ ó jẹ́ mi ní Lukman láti. láti wo. ìyá. Yeah ojú òpó yẹn gan ọ̀já gerege má ẹ má bínú ẹ tún lè gbìyànjú ẹ padà ṣẹ gbọ́ plus two three four eight zero eight three two nine three eight nine six a sì níbi ìṣẹ́jú bíi mẹ́ta péré sí i kó tó di pé a máa lọ. hello. hello. ó kọ yín o. ẹ kú ètò ọlọ́run tí kò bàjẹ́. ẹ ṣe àdúgbò ẹ ó kọ yín. wálé lórúkọ mi. láti wo. ẹ dá ìbéèrè mi ni pé. In Islam, and they àwọn ní islam. tọ ọ̀dà ẹ ṣé o alẹ́ islam náà lẹ́sìn kan ṣoṣo tó jẹ́sìn lọ́dọ̀ ọlọ́run látijọ́ tó ti ní kọ́mi èèyàn máa bẹ lókè pẹ́ hmm. so èyí gbogbo ọmọ èèyàn ló yẹ kó mà ó hmm. bá jẹ́ mùsùlùmí ó bá má jẹ́ mùsùlùmí gbogbo èèyàn ló sì yẹ kó gbọ́ ó hmm. bá di mùsùlùmí ó bá sì kọ̀ láti di mùsùlùmí òun náà nìkan lẹ́sìn lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ò pé méjì lọ́dọ̀ lọ. gbogbo àwọn ànábì pátá porongodo tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa ti rán láti orí bàbá ńlá wa ádámù aleyhi sẹlẹm tó fi dórí ìránṣẹ́ alákọ̀ọ́kọ́ nuh aleyhi sẹlẹm tó fi wá dórí òpin wa ànábì wa muhammed sallallahu alayhi wa sallam mùsùlùmí ni gbogbo wọn hmm. tó fi dórí gbogbo ànábì musa ànábì isa ànábì zakariya ànábì yahya hmm. ànábì suleiman anabi dawud gbogbo wọn mùsùlùmí ni wọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni inna ad-dina 'inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ allah ọ̀nà ní islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ allah ọ̀nà ní islam ọlọ́run tó sọ nínú àyà mi ó ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan míì fi ṣẹ̀sìn tó yàtọ̀ sí islam ọlọ́run bò ní gbà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba ò ní gbà lọ́dọ̀ rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù yóò di òmùlẹ̀ mọ́fò hmm. ọlọ́run dàkú má ṣe tiwa bẹ́ẹ̀. so àyè sí fún gbogbo wa láti ṣe research nípa kíni islam hmm. tá a sì ní mùsùlùmí mùsùlùmí ẹ béèrè pé ta ni mùsùlùmí nǹkan mẹ́ta yìí gbọ́dọ̀ pé sọ́dọ̀ mùsùlùmí. Hmm. alákọ̀ọ́kọ́ òun náà ni kó sọpá sọsẹ̀ sílẹ̀ fún Allah nípa ṣíṣe lọ́kàn ṣoṣo nínú ìjọsìn mùsùlùmí pé nǹkan mi yàtọ̀ sí Allah mùsùlùmí pọ̀fọ̀ mùsùlùmí èpo gèdè mùsùlùmí ìgbẹ́bọ lọ sórí ta mùsùlùmí ìbá wọn ṣe égún mùsùlùmí ìbá wọn sọ̀rọ̀ mùsùlùmí ìbá wọn ṣe Ṣàngó mùsùlùmí ìbá wọn lọ sí orí òkè kan àbí kínní kan òun ọlọ́wọ́n ọba nìkan iná ní í sìn. Hmm. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mùsùlùmí ó máa ń sọpá sọsẹ̀ sílẹ̀ fọlọ́n nípa títẹ̀ láṣẹ rẹ̀ hmm. tọ́lọ́n bá ní ṣe é yóò ṣe má ṣe é ẹ̀ní bá ń hmm. òun náà ni pé mùsùlùmí tó máa mápá mọ́sẹ̀ kúrò nínú ẹbọ àtàwọn tí wọ́n ń ṣẹbọ. so nǹkan mẹ́ta yìí bá pé síyàn lára ni wọ́n ń pè mùsùlùmí ó ṣeéṣe kó rí yàn kọjá pé nǹkan yóò sí lára rẹ̀ ń gbéra rẹ̀ mùsùlùmí ara rẹ̀ ní nǹkan tí wọ́n rùn hmm. so islam ó hàn gbangba kò sì pamọ́ rárá hmm. torí ẹ̀ gbogbo oníkàlùkù wa náà lọ́lọ́run bá fi báwí ìpè hmm. ká islam lọ́ni ayọ̀ lẹ́dínà amanu taqullaha haqqa tuqatih wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ ẹ ò sì gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí. bẹ́ẹ̀ ni anabi ibrahim aleyhi salam tó ń pè ní bàbá gbogbo ọ̀ránṣẹ́ hmm. tó jẹ́ pé òun ni bàbá gbogbo olùgbàgbọ́ òdodo hmm. àti ọmọ ọmọ rẹ̀ yakub tí wọ́n pè ní israel hmm. israel bẹ́ẹ̀ làwọn náà sọ fáwọn ọmọ wọn kó tó kú يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yin ọmọ mi Ọlọ́run ti ṣẹ̀ṣẹ̀ ìsìn islam fún yín lẹ́sìn o ẹ ò gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí. naam jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa dánu dúró inshallah bíkọ́ ti láòláòdé náà ni a tún máa pàdé lórí ètò tí a pè ní alẹ́ fi fi dín ní dédé àsìkò yìí kan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kó bá san lẹ́sùn lórí láyé bí àti ní ọ̀làlẹ̀ kíyámà Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Limodina Center ẹ̀ ṣàníwá jẹ́ ògbón ọ̀ṣà àwọn náà ni wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan láì gbogbo Abu Zainab àti afa Nuruddin tí wọ́n dìjọ kọ́ orin ìwà jazakumullahu khairan jaza títí ọ̀la ọ̀dẹ́ ni mọ̀ ń dágbére fún ayé pé sálámù alaykum wa rahmatulahi wa